أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين لا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفرق الخطاب ومن يؤت الحكمة أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسف الله وبعلا نجله أنت رأيك يا تيجي يكون الفاوة olùfẹ́ wa olùṣìfẹ́ wa síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kó wọn fúnnábi ní àtàwọn aláàrẹ àtàwọn sọ́hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sánú àwọn náà tẹ̀lọ́run òbí wa àtàwọn alfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti gbogbo ọlọ́mọsáàsì wọn wà láàtàlù kìdánù ọlá kùránù kẹrin لا لا إله إلا الله في لقدارني نعم الوفاء في سيرة الخلفاء الراشدين في يعدين وما النبي صلى الله عليه وسلم ورونيقا إجراء سيدنا علي لأن كلاو ما قتلنا عثمان بن عفان رضي الله عنه وأنا تصلي خلاف وعائشة وطلحة وزبير Ah, ìyá kan mama wa síta aisha tẹ́ra ọ̀ òun ọ̀fẹ́ mọ́ ìjọba kàlífàṣìfò ali àti sínà zubairu tó hànà ló farama sínà zubairu pé àtúntà pa àwọn tí wọ́n pa sínà ọ̀sán tí wọ́n kò fi wọ́n sí àwọn tó pa sínà bẹ́ẹ̀ ni wọ́n láti bẹ̀rẹ̀ pé àwọn tó pa sínà ọ̀sán tó ti mùsùlùmí gidi àwọn ọ̀tí wọ́n ráyè wọlé ẹjọ́ ọ̀nà tí ó kọ èṣù tó dágbogbo wà lẹ́sẹ̀ ó tàbí wọ́n ti kọ rẹ̀ ẹ́ ọ̀bíkábínú sẹ̀lóòrò ara òkè olórí munafiki lélẹ́yìn ọ̀bíkábínú sẹ̀lóòrò Abdullahi bin Saba ẹ̀sẹ̀wò Abdullahi bin Saba Saba òní Yahudi نوراي ولا في الزام بلا هو على اله حال في دوامك هو دي مسجد ما قصدنا عثمان بابوسي ودي وان أفهم سبحانه يقول كان كثير من الصحابة في يعني الجنيابي وكان كثير من الصحابة يروا أن أول واجبات المسلمين في هذا الوقت رتبئ خدمة عثمان وقفاس منهم وإقامة لحد الله يعني وكان كثير من الصحابة ولقد وانا صحيح الإسلام ويراون جميع أول المواجبات ترى المسلمين لوري مسلمين علمك ويقرن كتني في هذا الوقت الطويل تتبع كتب عثمان لأنك أفتع وانتبقى سنة أثمان أما هو نولوتي يكون سنة

àwọn ọmọdé ní kíláàsì àwọn ọmọdé pàpà kíláàsì ìlú rẹ̀ ọmọ ẹni tí wọ́n fọ́ọ̀mù tó wà náà ìdí tí wọ́n ti ẹ̀kẹ́ sí ní ìgbà ló ti iṣẹ́ yẹn kíláàni wọ̀káyánà kàfílùmínà sùpàbà ọmọ wọn sábì sẹlẹm yẹra wọn awọl wajibat ọkọ̀ ọkọ̀ wájib tó sọ̀rọ̀ yẹn jù sáà mùsùlùmí lọ́wọ́ mùsùlùmí fi àdàlọ́kọ̀ sọ̀rọ̀ yẹn ربط عثمان ودقة النظر واكتفاف منه كلا بغيره كما اللي حاج الله مو مسلمون وبعشان ولو روى أنه لا يصلح لتأخيره ما أما تنزل منه قل ياه قل ياه لا لا لا تنزل منه ياه لا لا لا تنزل الله كان اكتب هذا الحد fi olókè kúlè mùsùlùmí wọ́n wé ìwà sí àmì yìí gbogbo mùsùlùmí tó ti dínà gbogbo mùsùlùmí tó ti lè ọ̀ràn lórí fún ó dànà ló àwọwà mọ́lùdìmù ní ìkéde ìlà máa yóò sọ̀rọ̀ ilé yìí kíláàsì ni láti máa ń tàbí ká tó bọ́ sí next step أبيره زبير وطلع عام وخروج على إمام سنة زبير السنة فيها موريكي إسرائي أمام عبد الإمام àwọn ọ̀gbọ́n àwọn lára àwọn àdéhùn imam ṣe an da bí a tàbí àti yìí lamian akad azima ìtàdà rúrọ̀ tí wọ́n ṣe ní àárí kò fi di amir ní akad kò fi di amir ṣe àwọn ṣe mọ́ ní amir ni the best lọ kò fi mọ́ fẹ́ yọ the gómìnà tó yọ kì í ṣe first lọ kò fi mọ́ àwọn gómìnà the first lọ kò fi mọ́ àwọn gómìnà ìtìmáàni sí ẹ̀rẹ́ fún ọkọ̀ paná kọ́kọ́ wájú wọn náà tí wọ́n lọ pé òyọ àwọn gómìnà wọ́n náà wọ́n bí kò kò sí ayé àṣìbíkà ìta lórí ìṣàlì tí wọ́n lórí ìṣìmìyànjú tí wọ́n كثير من الصحابة في المدينة وغيرها لم يبيئوا ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà fún àmàdínà àwọn alómi wọn tí mo báyà fún ابن علي أما بنيتهما أما تجد لها بكاوة بياه فكانت كرها ثلاثني ثلاثني والسيف على آناتهما وجيد أنه يروني بياه بياه كلاهي بياه بياه بياه كلاهي ثلاثني àwọn méjì tí wọ́n kàwọn tó kú mọ̀dínà wọ́n bá jẹ́ wọ́n ti ẹgbẹ̀wọ̀ sí fún àánáàkì ìmọ̀ ìdáwà ní ọrùn wọn ni wọ́n á bá alára yìí máa lábẹ́ ìdìbò àbílẹ̀ yìí ilé yìí lọ́dọ̀ olórí wá ìgbà àìsí wọn òṣìṣẹ́ òṣìṣẹ́ ìtọ́jú àríyìn máa lábẹ́ ìjọba ìjọba wọn máa tẹ̀lé àṣìṣe náà kálí ìfọ́mọ̀ ráyì hùm alákọ́dù jùsọ̀rọ̀ ilé yìí wọ́n á gbogbo ìráyì wọ̀nyí ọmọdé داوى عبد الله بن عمرو لخروج معهم عبد الله بن عمر عبد الله بن عمر وات بيدي قوادنا هو ما وات عبد الله بن عمر سواني اما عبد الله نادي كل ما ليس ابي قبل 60 years wọ́n sọ ní bí 40 years níta wọ́n ní bí 50 years wọ́n ní ọmọdé àwọn ìlànà àgbàlagbà náà wọ́n ودعوى عبد الله بن عمر لخروجي معهم ما في سنة عبد الله يقول لك فأبى وأنا أراه يجب لي ريزه في ذات لو فأوان شيع أولا عبد الله بن عمر كما هذا كل منافق اللي ندعو سوا لي وبدا سنة علي وبدا سنة معاوية قل لي حي على اتكال الكفار أنا عجيب أنا جيت على الجيب لي هذا ما حيا على البحار المسلمين أنا ترى وأنا أجاب بحار مسلمين وأنا قال بقى يا علي ما باولا مسلمة لما أبا ما علي مسلمة جميع ما في كلنا بسيطة يا بسيطة ماوية سيد علي بلاب الأمر ماويني ọlọ́run kó bá kí n gbọ́ kí n sẹ́mi sílẹ̀ náà wọ́n لازم أبلك يعني لازم أبلك يعني لازم أبلك يعني سار ماء من المؤمنين جميع كثيرا كثيرا أما طمعت من مواسيق عائشة أما ثم الطولي وكان يسلي بالناس عبد الرحمن بن أطيب بن أسيد ما من شبهون أصبي ناني عبد الرحمن وما أتاب وما أسيد لما قلبوا بسرى والله يوجد بسرى البيع فولوا بصرة أرسلت عائشة رضي الله عنه عبد الله بن عامر ليعرف حالها بقدومها فسألها عائشة وانا كان واقي عبد الله بن عامر يعرف أهلها كل فمرة بسكي ما واسيد عائشة موال فسنه انتزين بواسنان فسألها بس ده عبد الله لو أميرهم امير اما عثمان ابن هنيف امير بصرة قلنا بحثه ايه قلناني عثمان اما هنيف بن امير بصرة إنه بعث الى ام المؤمنين عمران بن حسين انا وانا عمران بن حسين ثلاثين مواسيق عائشة وابا اسود دولي يسألانا يسألاها عن سنة الدنيا في أبوها أكبر الدولي في أمين الإمام بالمواسع عيسى ابن ووال فترة ابن ووال فترة لما وصلها قال أمين دوري ابن وماسع عيسى ما ضبعتي إن أميرنا بعثنا إليك نسألك عن مصيرك واني أمير وابن واني بكرة kọ́nà wa wá láti bá bẹ̀ fún mọ̀mọ́ wa pàṣẹ ìtọ́mọ́lẹ̀ yìí kú sí wọ̀lú bí àlàáńtì mọ̀kútàbẹ̀rẹ̀ náà wọ́n fún náà ròyìn tó sẹlẹ̀ ní ayáwò ní fọ́kàlẹ̀ máa mẹ́sìlẹ̀ dókítà lùtìlìhì rábà wọ́n ní èmi ò kékeré mi máa mẹ́sìlẹ̀ kékeré mi ní bí máa fi ọ̀rọ̀ ọdún fún ọmọ mi ẹni ó kò pé gómìnà yóò tí ìgbìnà lẹ́yìn ọmọ òní wọ́n ni kòkẹ́rẹ̀ máa mítìlì kí ti gbé mi àìsà lè yóò pa lè ìbílẹ̀ lìbàní ìhí lìbàní ìsàbà tí wọ́n sọ̀rọ̀ fún mọ́ta ọmọ rẹ̀ gbáàzó haramu rasul islam gbogbo ti ọwọ́ òjíṣẹ́lọ́ sallam wà á dẹ̀sùn fìhà fìhì ilẹ̀ mọ́ nǹkan tuntun tó bá yóò sí àwa muhammadu fìhì tó tó wá nígbà àwọn tí wọ́n dá burúlẹ̀ tó wá kó gbọ́n wọn bọ̀ wà láàyè àwọn tó wọ́n wá muhammadu fìhì muhammadu fìhì wọ́n bá àwọn ilé ìbò ma gbígbé ní sílé náà fàkírímìnà wọ́n bá wọ́n kúrò mú wọn ní àwọn ẹgbẹ́ wọn wọ́n tó kalẹ̀ jẹun nípa sí ọ̀fẹ́n ẹ̀rọ wọn fàṣáwò dábò lánàtúwà gbogbo àwọn tí wọ́n jẹ́ nípa sí ọ̀fẹ́n yìí wọ́n di tíláàtì kálá náà wọn ولعنة رسول الله صلى الله عليه وسلم مهما نالوا من قتل إمام المسلمين بلا كبرى ولا عذر الله أكبر المسلمين من جوة ثلاثين يكون إمام ومسلمين يعني سيدنا فلانة الرسول صلى الله عليه وسلم ما نالوا كل الناس العيد بكل إمام المسلمين وبنا كبرى لا يكون لي فوق كتان ولا عذر مون يسكت يسكت باي سيدنا عثمان وسهالوا دم الحرام وصوى أمي أبي حرامه يقول يشاء يقول سيدنا عثمان حرام لك عليه ما تهجز تسبيت عليه لا إله إلا الله وتسقوا هو ما استفدت إلى وقع سيدنا عثمان وانهتبوا مال حرام تسقلك لبيت المال وحلل بعض الحرام وشر الحرام هو تواصل يوه بمدة تنقى همه àti oṣù ọwọ́ máa gbàgbé inú ìrìnàjà gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ wọ́n gan rush inú òdòrò pàdà sí ìgbìjà wọ́n lè tó máa pàṣẹ hajj pàṣẹ hajj àríwá bá àwọn Madina àwọn ilé kò tó òkú ní ẹ̀mà tó àwọn náà fi lọ́nà tí rush láti àti na ọ̀sán ó di ọmọ ìpútà yẹn bá pàṣẹ hajj wọ́n lè yí so wọ́n tẹ́lẹ̀ àwọn fọ́ọ̀tù wọn náà ọ̀kárajà ọ̀kárátù sí musulmi na alama umma ata awulayi ma na fi fi wọ́ra ha wọ́n yìí ní dáríwá ní mamá sọ́rọ̀ lọ ọ̀kárátù sí musulmi wọ́n tẹ́lẹ̀ musulmi yìí àti wọn láfẹ́ fi mílé wọn ma ata awulayi táwọn lè mú wa wọ́n tẹ́lẹ̀ أبي وما الناس فيه وراءنا بطان دعا عليهم بطنصر وما ينبغي لهم من إصلاح عابر الكساء وقرأت إلينا وما ينبغي لهم فصفوا في إصلاح عابر الكساء في السوق حيث كل هذه بلا متوعين قرأت ورقل لا خير في ندوى كثير من ندواهم إلى عشرة الأمو حايوة لا خير في كثير القرآن أنت أنت وقسيوري وقلمه إلا من أمر بالصلاة ينقع لك أبدارا أو أمر بمعروف أو معروف بهذا وإصلاح بين الناس في السيارة لا نوية فتركاها وأتاثرها وبديه ضاف لهم قالوا وأتى يا ترى وقال بس إن سمعت زين زميره وقال ما أبدكما كل بينا وا وكل بينا وضربة تدين سيدنا طلع حلمي وا قال من قبوا وا صببوا بدم عثمان وابي فوج سيدنا عثمان وابي فوج سيدنا عثمان رضي الله عنهما سيدنا زبير سيدنا عثمان سيدنا والمرحب قال فلم بياء بياء علي عليا لم يجد ẹ ti gbáyà fún ìgbà alì ṣe ìmẹ́yẹ jẹ́ ti gbáyà fún sinari ara wọ̀tí ara àná kìnà optimism oníbẹ̀yìn àti àbókìní wọ̀tẹ́ fi ara àná ẹgbẹ́ wà ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àbúsọ̀rọ̀ yìí nípa ọjọ́ ọdún wọn àlùkọ́ lọ náà wọ́n bẹ̀rẹ̀ pé change lókọ́ oníṣẹ́ yìí tó bí wà ní ẹ̀mẹ́ àti ìlú ọjọ́ yẹn máa change ìbíwé ó ti ṣe wà wọ̀lá bẹ́ẹ̀ ni káàlà wọ́n sí aláàlá kìnnà bá nàstàkìláwó láti ìyẹ̀dú tó wà láàrin ọ̀pọ̀lọ́n tó parí kápa ìjọ osman ìdè ọ̀rọ̀dá imran wa abu aswad ila ibn hunayf na khabarahu al-khabar hunayf ila abdullahi mura hunayf àti sẹ́dá imran wọn kọ̀lá fíkọ̀ rẹ̀ wọn kọ̀lá fún wọn nára وبقى سيدنا لبوا ثم أراد أن يعلم آل أهل الأهل في بسرى يميلي أسرى وزبير بين وابدري في ابن وراء بسرى سبي سقوط روسنا زبير وسنا صلحة قد كانت رجلا من الناس وتبسى أجل من الناس الله زرعوا قال أيها الناس أي جماعة أيها الناس أنا فلان إن هؤلاء القوم إن كانوا جاءوا آخفين فقد جاءوا من بلد يأمن من بلد يأمن في الكير وإن كانوا جاءوا يطلبون قتل عثمان ما نأن بكتبتك فاتعوني وردوهم من أنفسهم رحمة الله تعالى قال يا أيها الناس أينيا عن أن فلان من أبدا وإن كانوا إن أولاء قوم أو جماعة موايو أو جماعة موايو إن كانوا جاءوا خفلين وإن جاءوا وإن كانوا جاءوا في وعلى تسلم المدينة وقال قولوا obìnrin yóò gbé ìdá omi bẹ́ẹ̀ ni yá àmàn sí ìtayẹ̀ mo wá di lọ pé ẹgbẹ́ ẹgbẹ́ gbé ìpínlẹ̀ ní kí ẹ kún bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìkárù dá omi ìpínlẹ̀ kíkọ́ bí Usman mo wá wá tó jẹ́ pé àwọn wá bíkà sí na Usman ni àmàna ló ka bí kò bá ti wọ́n kúrò àti sí na Usman ìgbóni wá wá wá ti wá àti òun ni wọ́n dóò ní àti ìdíkọ́ bí Usman من عيسى الباء ومن الدواء إليه إلي أهل زعماء البصرة أقرب وقالوا بصرة وقالوا ومسا ولكرا بيانات بكي قد كيسه قال أو زعموا أن قتل عثمان وانقلم قوابر إنما جاءوا يستعينون بنا على قتلة عثمان منا ومن يدرك ثم واني قوة تقوى على قتلنا وفلان ثم يقول وانا وانا لو واني قلبي وأكبر أمان قتلنا وانتقى سنة عثمان وحرف ابن هنيف أن طلح وزبير أنصارا أن اللي طلح وزبير أنصارا من بسرة كلها في هي قمنا كتاي أني هي أتكلم فيها أتكلم فيها أنا نتفتح لي لو من ماء حتى نزل مسيرة المربط وابتدي هناك سؤالات منبرد فأقبلت فأقبلت أم المؤمنين يا أم المؤمنين في الآية ما دويكو نظرت لمنته قد يقول خطبت الناس وكانت جهورية الصوت وذلك يقول لا لا الله تعالى lọ́dọ̀ ní kọ́kọ́rọ̀ ọ̀bọ̀ fún mọ̀kálà lẹ́yìn náà lọ wá sí gbogbo rẹ̀ mọ́ wá sí gbogbo àpẹ inda náà fi tẹ́lẹ̀bọ́nà ala Usman ọ̀yà zurona ala albali àwọn èèyàn wọ́n dé musulmi na Usman wọ́n dé mẹ́kọ́ àwọn jẹ́ musulmi àwọn lẹ́yìn náà wọ́n fọ́ta àwọn gọ́gọ́sẹ̀ ويعطون في المدينة وهم بابا وبابا مدينة في باي باي باي لهم كانوا في سنة وفرنسي فيستأثروننا فيما يخبروننا عنه kódé máa bèèrè sí yáwàrà lọ́wọ́ tí wá nípa ìròyìn tí wọ́n fún wa yìí ìròyìn tí wọ́n fún wa yìí àwọn gómìnà fi sẹ́nà ọ̀fúnmán náà ń zọrọ̀ fi yáríka ọ̀nà tí ó bàríyàn àkíyàn awáwò olùdókòwò sí náà fún mọ́ni ọkọ̀ mọ́ni pé ọ̀nàkúrò hún fọ́dọ̀rá fọ́dọ̀rá kẹ́lùbà tó ààrí káwọn tí wọ́n wá yìí ìṣọ́kọ̀ wọn fàájì ní wọn lẹ́yìn náà mú bẹ̀rẹ̀ ni wọ́n wọ́n tàn á jẹni ìrọ̀rùn kan ọ̀hún yóò hàwé lónà bẹ́rẹ̀ máa yẹ zàárò bí tí wọ́n fi sínú láti wọ́n àwọn àti àti ọ̀rọ̀ wò rí ẹ̀ àwọn àti àti àti bá ọ̀rọ̀ ọlọ́pàá mú yẹ báyìí alamma kowo kan afẹ́kọ́ ọ̀sáàmù aléyìí dára nígbàtí ó yá ọkọ̀ orí ẹ̀ lẹ́yìn náà ọ̀lẹ̀ fẹ́rẹ́ndẹ̀ ọkọ̀ orí rẹ̀ sáhàlú nígbàtí haram lẹ́yìn náà wọ́n á sílẹ̀ jẹ́ ìwọ̀ ó ti kọ̀ ìṣẹ́rẹ̀ haram àti ó tọwọ̀ هذا كلام التطور بلا ترضى ولا عذر لا يتفوت لك لا ينيوز لك ألا إن مما ينبغي حجباجو انتو ابقوا انتو يتوكسي لا ينبغي لكم غيره سيكو سيكو سيكو تتجلين له عثمان وإكامة كتاب الله هنالك أبا إسلام لأن سقط عثمان كان متعلمة ثم قرأت بين الأمة القرآن ألم ترى إلى الذين أوتوا نسل من الكتاب آري أما تعفون في أن نسل في ترانا يدعون إلى كتاب الله ياكم بينهم عنكم تتعلون بعض الجلال ثم يتولى فريقا منهم أما كواقع النوى وفتلي وأم ورجون وأن تقفلون الله تابعوا جمعوا من أصحاب عثمان ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ọmọlẹ́yìn tẹ́kọ́ ní ṣíṣí ọ̀pọ̀lọpọ̀ bátẹ̀lì mọ̀mọ́ àfíra àìṣà àkọlà alẹ́yà dáríyà tó mìíràn kú dáàmà àtàrí arábìnrin kan ń kúrò kú bátẹ̀lì nú àwọn ẹgbẹ́ dáríyà tó mìíràn kú dáàmà àtàrí ìtàrà bá bàbá mọ̀ àfíra àìṣà ń pè dọ̀yà ọmọ mọ̀mìnì ọmọ mọ̀mìnì jẹ́ ìtàkì والله إن قتل لقتل عثمان أهون من خروجك من بيتك على هذا الحمل محل للسلاح الله أكبر ربك لما بني زمان كيل أسكري مش والله إن فلبرا لقتل عثمان بتاعت وقع عثمان أبو رلوتو أهون أفوية أفوية من خروجك من بيتك أفوية من بيتك من بيتك bẹ́ẹ̀ kó ní ẹgbẹ́ ìgbàwọ́ yìí ọ̀nà ó fẹ́ lábára ó fẹ́ burú ju ipa sínà ìfúnná lọ lọ ọ̀sùnmọ́rún ìnáwó kàtàrà láti ìmìnà láì síkra wà hùrùmá náà bá gan ló gbọ́ òbòyí ó gbà kan wọ̀ bòyí àtàkì fún yí fọ́ta títí pé bá á sí hùrùmá títì ọwá di kẹfẹ́ ìfà sọ ìyíya أفلقن أفلقن قليل يوم من نرى قاتلك يرى قتلك وانتعرف قابل فيه لوري وإن كنت أكيتنا أكيتنا طاعة فرجعي إلى بيت الله مهما وعبوا عني إذا أقول أفلي مما وإن كنت أكيتك مكروها كما يفوت وراني فاستعينوني فاستعيني بالناس gbára lọ́wọ́ àwọn èèyàn ẹni gbogbo tàwọn tó gbogbo tí ọlá jáde yìí ilé ìnáwó arábìnrin sọ fún àwọn akéda àìsá rẹ́dí ọlọ́wọ́ àná àdúgbà yàbí sọlá nàbí kàbí muwàlá alihi wa asàbí